àṣetì mo kú ọ mo kí ọ kí ọ torobìnrin ní ọlọ́ọ̀dì ọkọ ẹ̀gbọ́n mi tó kú àmọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n wọ́n ní bá ti kú yóò fẹ́ rú bojú ọ̀gẹ̀dẹ̀ kú fọ́mọ́ tí ẹ̀rọ kù mọ̀yìn bá aládìí bá ti kú báyìí ọmọ ní jogún ẹ̀bù ẹ bá sì ti kú tó ti fọ mọ́lẹ̀ láyé ẹ dákun kí ló kú torí wo obìnrin báyẹ̀ yẹ́ mi o báyẹ̀ yẹ́ mi báyẹ̀ yẹ́ mi. olórí ẹbí lórí ẹbí ṣé ẹ wò mí ẹ wò mí. ṣé ẹgbẹ́ bíi elédùà tó ní àwọn tí ń bẹ wájú yín kí wọ́n kú tó wá kú ẹ̀yin nìkan hmm. ẹ wò ní tèmi ọba tiẹ̀ sọ lórí ọ̀rọ̀ ogun tá a fẹ́ pín ṣe rí àwọn ọmọ yìí wọ́n kéré à wọ́n kéré o sí nǹkan tí ẹ̀gbọ́n wa fi lẹ̀ ẹ̀bàjẹ́ táwọn ká gbọ́kùn ká máa mójútó ká sì máa fún ẹ lówó lọ́dọọdún àbí. ẹ̀gbọ́n mi ṣé ẹ ti fi wáyé yín lẹ̀ ṣé máa jẹ́ ti tọmọ ti bàbá kọ́mọ làálàá ni nígbà jẹ́ pé ẹ̀gbọ́n wa tó kù ọ̀fọ̀ ọmọ ilé ayé ẹ wá lẹ fẹ́ jókòó tó gún ẹ wò olórí ẹbí ẹ̀yin ẹ pín kínní ìfòtítọ́ àti bó ṣe yẹ ni o. ó tiẹ̀ sórí rẹ̀ ó sì ní pín ètò jẹ́ sẹ́nu wọ̀rùwọ̀rù bí irú fọlákẹ́ a máa jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ̀ làálà ọ̀tọ̀ ń gun bàbá tiẹ̀ ọ̀tọ̀ ń gun bàbá tiẹ̀ sọ ti yí ọ àbọ̀mú kan náà lẹ́jọ́ mu bá a ṣe fẹ́ pín ogún ìrè o mo rò pé ṣáàrì oko tí ẹ̀gbọ́n mi fi lẹ̀ yóò máa lọ bíi ogún mẹ́wàá ń bẹ lámúlòkó amúlòkó òdi ọ̀sán tó ti yé yín mẹ́jọ sì ń bẹ ní jata o ṣé ẹ wá rí tamúlòkó tó jẹ́ mẹ́wàá o kí ṣèkí ọ fọwọ́ mi tó ti yé mẹ́jọ títí tó ń bẹ lámúlòkó ká mú bíi méjì káfi kó ti ṣèkí kọjá méjìlá tó ti yé yín kí ọmọ òsì fọwọ́ mẹ́fà àbí bọ́ọ̀ mo ṣe ń pín torí wípé ẹgbọ́n eré eléyìí ó ti ju tẹ́lẹ̀ yìí lọ àkọ́bí rè ètí ẹbí tẹ̀lé rè péyìn ṣàbíàmù bí àárín ṣe jẹ́ nu o etí mo rí mu lórí ọ̀rọ̀ ogun nù ká mọ̀ mọ́ pẹ́ lórí mi. ẹ wo kò tí ì tán o bàbá yẹ pé bẹ́ẹ̀ ṣe sẹ́nu ọ̀dà nígbà tí ẹ ti pín gbogbo ogun oko fún ọ báyìí ọkọ̀ jági èyí ń kérò wa ẹ dákun ṣé yín ọmọ wa pawó fáwa ni àbí àtúngbé fún ọ náà. ṣé ẹ rí ọkọ̀ jági o ṣé màá pa gbé bẹ́ẹ̀ nìkan pé ọmọ ṣe àmójútó rẹ̀ ni ẹnìkan ní wà tó bá sì ti ń pawó wálé ká máa kọ́wọ́ ká máa kó fún ṣẹ́ẹ̀kì kí ṣẹ́ẹ̀kì ó mú mọ́ tiẹ̀ àbí bọ́ọ̀ tó ni ẹbí tẹ̀mí dúró dénú wo. mọ́ọ̀mí mọ́ọ̀mí ṣé ń gbọ́ gbogbo táwọn ará ẹbí bàbá mi ń sọ ṣé ń gbọ́ tí gbogbo àwọn ẹbí bàbá mi ń sọ. etí tèmi gbọ́ràn tí ẹni ò gbọ́ràn òun tó bá fẹ́ wí ni o. wọ́n wá pé káwọn ọmọ mójútógun bá mi ṣé bá mi tó kú kọ fọmọ sáyé lọ. kíni kíni mu ọgàn náà ládùúgbò tí wọ́n pín kalẹ̀ gbogbo ìtọ́nsọ yìí náà nísìn aṣa sọ pé wọ́n ni ló kó gbogbo rẹ̀ dání ni o tún wá lóò fara mọ́ ó ṣe yọkọ̀dú àbí eléyìí kò sí tí wọ́n fún ọ láyé yìí láti kékeré rẹ̀ ó ló gbà náà ni kí ló mú ọ gan ẹ̀gbọ́n mi ẹni sòrò nǹkan tí bá ní ẹ̀yin náà lẹ ní ẹ̀yin náà lẹ ṣàmìlẹ tó pọ̀ jù bẹ́ẹ̀. òkú bọ jiyàn tiẹ̀ kí lọ mọ̀ gbogbo tí wọ́n pín èmi nílò gbogbo rẹ̀. ẹbí mo ti sọ fún ọ mo ní wọ̀nyí kọ́ ọ̀fọ́ mú mẹ́la ọkọ̀ ọ̀gáàgì tọmọ yìí sọ mo ní wọ̀nyí kọ́ òní. kí ló dé tí wọn lè jẹ ẹfọ ọmú gbogbo ẹ kí n mọ mójútó kí sì mọ fábúrò mi lówó tí ọmọ fi jẹun. a ní ṣe bẹ́ẹ̀ a ní ṣe bẹ́ẹ̀ sọgbà ó kọ́ tiẹ̀ kọ́ papọ̀ mọ́tọ́ mi lé tó ti yọ mọ mi tí wọn bá ti gbà kí mójútó gbogbo rẹ irọ́ lẹ́sẹ̀ pa ọ̀sẹ̀ tí ó kí ni tó dé gan-an èmi ní màá yín màá fún ọ lówó oúnjẹ. àkìlọ́ àkìlọ́ olè olókùn kòkòrò wọ́n fi ṣí ọ ni àfi kí gbogbo nǹkan jẹ́ tiẹ̀ wọ́n bí àwọn bí. èmi ni sẹ́kí bínú pọ̀ wájú. bàbá mi ẹ jákòó. kìí ṣe pé àbí ṣe ẹ mọ̀ pé nǹkan táyìn náà pín fún ó ti pọ̀ jù ẹ̀yin ẹ mọ̀ pé tọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù ọba ṣé nǹkan táyìn pín fún ẹ rò pé òní máa yọ máa ga. ẹbí bàbá rẹ lónìí. ẹ ọ̀dà àbúrò ẹ̀ tó yẹ kó ti máa sọ pé kò tẹ́ ń lọ́rùn ló ti gbọ́ ló ti fọ̀mọ́ ọ̀rọ̀ ọmọ ọlọ́run kan yìí ọ̀dà ó yá mọ̀ ń gbọ́ o torí èmi ní tèmi ò sí. mọ mi ṣe rí gbogbo ogún tí wọ́n pín fún wa ogún bá mi hmm. ìta gbogbo ẹ ni ìta mọ́lẹ̀. àbòpọ̀nù ni ọ ni oríire aburú ni ọ̀tọ̀ ọrọ̀ ajadi ti ń ṣẹ mọ́ ọ la ní àyìn níjọ́ kìíní tí wọ́n ní wọ́n ń pín ogún ológun yìí ti pọ̀ jù torí ipò obìnrin ni ipa àwọn táwọn jọkùnrin ló yẹ kó wà lọ́wọ́ àwọn sọ́rọ̀ ò ti fẹ́ jánà nísìnyí ìwọ́ta kìíní ọ̀jẹ̀ta ò ń ṣe ni ebi bá mi ló logún mọ́ mi. àti kí tún wá nà. ẹ jẹ́ n ta. wo tó o bá sọ pé ó ta ogún. àti wọ́ o àtàwọn tó ra ogún lọ́wọ́ rẹ̀ wọ́n gbé gbogbo yín ṣe pè mí ìrandíran wọn mọ̀ ọ̀rọ̀. màmá ń ṣe é mọ̀ ni màmá ń bá ń ṣe é nì màmá mi ò di ẹ méré. àwọn méré o kọyà jẹ ìtagun kankan o kọyà jẹ rẹ ni. àmọ́ mọ̀ mi sẹ́wọ̀n pé kí bá mi tó kù mo ti máa sọ fẹ́yìn méjèèjì pé ìyìn rè gbòòrò ìyìn rè gbòòrò ìyìn rè kówó gbòòrò owó ko mm-hmm. ẹ jẹ́ mọ̀ rè gbòòrò. <laughs> ẹ wá gbà mí òtún lòún rè kúrò lè mú fi gbogbo ogun tí wọn fi ilẹ̀ ń lẹ̀ tó ṣe pé olórí ó mọ̀ bọ́ sórí oko wọn mọ̀ mú tó wù wọn gbogbo rẹ̀ ó mọ̀ polúkúrú kuru kan náà káwa ló fẹ́ mọ mójútó kí wọ́n ṣe ń gbòòrò bẹ́ẹ̀ lọ. owó mọ̀ wá o wọ́n ń jayé ń gbòòrò. la ẹyin tí inú mi ni wọn ò ṣe ti ń pọ ìyẹ yóò kó bọ ọ wo bí kò sí owó kankan gbòòrò bẹ́ẹ̀ mo sọ. nǹkan bẹ́ẹ̀ gbòòrò oríṣiríṣi ajájú oge táwọn ọmọ gbòòrò mọ̀ ṣe òkè ni mọ́ mi ẹjẹ́ ìrè gbòòrò ìrè kọ́ owó gbòòrò wa lè ní. wo bí kò sí owó kankan gbòòrò bẹ́ẹ̀ mo sọ wo abúlé ń bí owó sí ń bẹ lábúlé àwọn ará ìgboro gan ò rí bára àgbòrò bá ilé mọ́rún ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n tún wá mọ̀ ṣe mọ̀mọ́mọ̀mọ́ lábẹ́ rẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún un. àní tó yẹ o ṣe torí gbogbo ti ń bẹ lórí oko tí wọ́n fún ọ bó o bá ti ń tà ọ wà mọ̀ sí kí ni ó mọ̀ kó èrè ibẹ̀ ó wà mọ̀ tà níbo ó mọ̀ kówó gbòòrò wá bó ti yóò rí nù. ajé mi ò rè gbòòrò. kí wọ́n ṣe. owó ni ẹjẹ́ lè kówó gbòòrò wá ìsáà wí gbogbo ẹ̀ fún yín ẹ̀ sáà ń yí mi sẹ́bẹ̀ ẹ̀ ń yí mi sí kọ́rọ́. owó wo ní bẹ́ẹ̀ gbòòrò owó tí ń bẹ lọ́wọ́ rẹ ará àgbòrò kan ò ní lọ òótọ́ mo ń sọ fún ọ tó rẹ́nu mi tí bá fi ń bọ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ gbọ́ ọ tí ọ mọ ohun tí bàbá rẹ fi ilẹ̀ fún yín ni wàláì tó bá mọ ohun tí ń bẹ lọ́wọ́ rẹ ní òtí ẹ̀ ní sọ pé ó rìn gbòòrò yàtọ̀ sí pé kó o kú ọjà rè gbòòrò kó o lọ tà kó o padà wálé èmi fọwọ́ sí kò rè rè gbòòrò. nígbà bá kówó dé yín náà rí i pé owó ń bẹ gbòòrò ju abúlé wa lọ. àbúkò nu lọ mi ilé yìí ni owó ìranù wo ní bẹ gbòòrò àbí kára àgbòrò gan wà mọ̀ tọrọ lọ́wọ́ rẹ ní ti ń bẹ lọ́wọ́ rẹ. òpònú kí rọra ètò ìgbà bẹ́ẹ̀. ọyọ ńkọ́. gbẹ̀gìrì ńkọ́. gbẹ̀gìrì náà wà. Ah, ìyàwó ẹ mọ̀ bínú o ẹ dákun sẹ́yìn ní ìrẹsì. ìrẹsì náà wà. ẹ wà fún mi ìrẹsì. tẹ́lẹ̀ ẹ nílò ní. àti búrẹ́dì ẹ ṣe o.

bẹ́ẹ̀ ìfárí mu bí ìwà mú kó gbọ́dọ̀ rí lá kí ni eégún gbọ́dọ̀ lòun ò lè fòwúrọ̀ jó òun béèrè ní àsìkò kan ò sí ara mi. Ààrẹ mi kan rí oṣù kan títí dalẹ̀, ààrẹ mi kan rí àsìkò kan ò sí ara mi bá sáàtì la bá dúró. Ètò náà ká sọ. Ètò ẹ. Rárá lóde bọ́ yìí. Ẹyin lẹ́wọ́ wá dé àbọ̀ ìyẹn mo lé wá. Yà sáré òde. ọmọ mọ́kọ, èrò mọ̀ tuntun ọmọ òun ẹ̀ mọ̀

náà ti ń gbádùn lọ díẹ̀ díẹ̀ o kí ló wá dé tó gba abẹ́rẹ́ rẹ tó kú tó fi sáko ìjẹ́ ìtọ́ sí. èmi mo fẹ́ gba yàrá ń bì ní ìsù. síbìrì máa sun òtẹ́ẹ̀lì ni. àdìmẹ̀ ẹsẹ̀ wèrè àdìmẹ̀ ẹsẹ̀ wèrè. dada. yes sir. why the hula balloon why the commotion why the argument kí ló ń ṣẹlẹ̀. ẹ wèrè ni wèrè ló fẹ́ gba yàrá. Ah, wọ́n jẹ́ wọlé ni o. sílẹ̀ kò fún ọkọ̀ jẹ́ kó wọlé jàre ẹ máa wọlé bọ̀. kí wẹ́rẹ́ ọba bọ̀dà kí ní màlì dáwọlé ẹ bẹ dáwọlé kọfẹ́ tí ma lọ́jà kẹsàn-án. ewu kẹ kí ni bẹ́rẹ̀ ẹ̀ tó fi sọ́mọ mi máa wu ẹyin wọ́n sì ti wo láti kẹ́kẹ́ ọ̀pá rẹ̀ tẹ̀lé sí. alẹ́ òní ẹ̀dá pẹ̀lú kó. tọ́jú àgbàgbọ́ rẹ lọ. yàrá ààyìn ah, mo fẹ́ sùn. ẹ̀yin ẹ fẹ́ lọ sí bíbá yìí. mo fẹ́ gba yàrá yín sùn owó mi ń bẹ lọ́ọ̀ mi mo ló lọ. ẹ má bínú ṣẹ́gun a ní oríṣiríṣi rooms ìtẹ̀ bá fẹ́ ni ẹ má bínú ẹ má dàda ọ̀dà yẹn lóòótọ́ ṣe rádaràda. ìwọ àbí kọ́sọ́mà fẹ́ wọlé wá lodge òun prevent wọn sálárì ẹ̀ ló fi ń ṣeré màá fún ẹ ní query. In fact, I will replace you. Idiot. Ni kompu. Perform. Ni usans. Come on. lóde tí ẹ bá wọn ti sanwó fún yín kọ́ ni tí bá wa sanwó fún yín níbẹ̀ bá bẹ̀rẹ̀ wá jẹ́ ni kó lè bá jẹ ní ẹ̀wò ẹ̀wò nǹkan ẹ̀wò mi ṣe ń jú mi ìmọ̀ ń jú mi kì í mọ̀ ṣeré kí ni kí ni ẹ ṣe sùúrù jọ ẹ bọ́ bàtà lẹ́sẹ̀ ẹ̀sìn kọ́kọ́ ìdẹ bẹ́ sórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ fẹ́ bàdé fún wa ni. ẹ má bínú ẹ bẹ́ra yín. now tẹ bá ní ìjẹ́ ní ti àgbo àgbo ẹ lè lọ ẹ dúró kí ni ó dẹ̀ má wọ́rì. kí ni ìkọ́tẹ́ ní ìdí ẹ̀ máa ń gẹ̀tẹ̀ ọ̀. ń jẹun. ẹ máa jẹun irú oúnjẹ wo lè fẹ́. kí lẹ ní. iyán wà sẹ̀mí àmàlà anything tẹ bá fẹ́ ni kẹsàn. iyán dà. iyán lè fẹ́. Mm. ọ̀dà sí wa. foram sunkún kò ṣàlàyé tó bá ṣẹlẹ̀ sí mi. ẹ̀gbọ́n mi sọ bí wọ́n ti ṣe bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀. mo ti tàwé bí mo ṣe ń lọ mo bá láwọn èèyàn lórí ilẹ̀ wa èmi ló ṣe é àyè o wọ́n máa sọ fún mi pé ẹ̀gbọ́n mi ti ta gbogbo ilẹ̀ ah! Ah, ìyà jẹ mí. kò jẹjẹ bẹ bóyá àwọn tó gbà yìí pé kí wọn bá ọ̀rọ̀ gbogbo oko tí ń bẹ nídìí obìnrin ni. àìbùn ah, ìyá mi. ṣé wọ́n ìwà bẹ́ẹ̀. orí má ṣe mí lákòtí lẹ́tà orí má ṣe mí lárùn gbóngbọ́n ìgbẹ̀yìn ló dológun àdá o. ìgbọràn ó sọjẹ́ bọ́lá ó sọjẹ́ bọ́lá ìfetísílẹ̀ sànjọ́ra gbò lọ́wọ́. ìfetísílẹ̀ sànjọ́ra gbò bẹ́ẹ̀ ni. alákìsà tó ń jó lóru ó ń jó lóru. yé yé yé yé yé ẹ gbà mí o ìgànnà sẹ́mi o wọn ò eléyìí o omi náà tó ń dá láì sàpátá. olúwa mi ẹrọ kẹ bó síbẹ̀ ogún rògbò mụrụ bẹ lọ. mọ̀rẹ́ ìwé lòdò ni. ẹ fẹ́ lórí ìwé lòdò eh, kí ló dé omi ọ̀yọ́ yàrá yín ni. ṣé balùwẹ̀ àyìn èmi ń balùwẹ̀ lára wa tèmi ti wá o. Ah, ògòdè ẹ wò ẹ̀yìn sẹ́ni wo yìí ń bàdàn àṣejì rẹ ò sí lè o ń ntọ́ lọ́hùn fáwà kọ̀fẹ́ ní kankan ẹ wo ẹ ṣe rí ibi ẹ lọ ìṣú lẹ lọ já sí o kò sódò mbẹ o gbogbo àyín tẹ rí kò sódò mbẹ tó ti yín nísìnyí tẹ bá mọ̀ pé ẹ lọ rè wẹ̀ ṣe é mọ bí yàrá tẹ ti gba kọ́kọ́rọ́ ń bẹ rí ẹ mọ yàrá tẹ ti gba kọ́kọ́rọ́ ibẹ̀ gan lẹ wà lọ bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ bá ṣàlàwà bẹ̀ ní mbẹ. ṣàlàwà bẹ̀ so kọ rẹ̀ nu. ó kọ rẹ̀ nu ọmọ kan tó ṣe ló bí láńdédé báyìí. tẹ́ ẹ̀ bá wa bá òun tó àìpọ́kùn ilẹ̀ bá ẹ bá ṣẹ́gun ògúngbè ẹ pé mo ní kẹ́nì kó fún yín ní kó wọ́n mú yín lọ odò èbó kẹ́ ẹ lọ rí wẹ́ẹ̀ mbẹ́. odò èbó hmm. ní àyìn. Ah! odò èbó ń bẹ ní ẹ̀yin ọmọ yìí odò èbó ń bẹ ní gidi ah! sẹ́rí. ìkànnì àwọn ọ̀kẹ́ta ń sìn ló ṣe é wá ta hmm. bí ṣe máa ń najú kì í nù ní àyìn eré ń bẹ mẹ́ ẹ̀fọ́ ń bẹ mẹ́ kìnìún ń bẹ mẹ́ èmi àti kan tiẹ̀ ní misunderstanding ẹ wò lọ́ba kọ́sùn ọ̀gùn yìí. ọ̀rọ̀ yìí ti ayé mi ẹ jẹ́ ń wá sálà wà lọ. ó mú mi rodò ìbò rodò ìbò bá ẹ gbàgbé kí ni tẹ ẹ yín torítorí ni. torítorí torítorí kí baba ta ẹ ọpọlọ bí kò wọlé ẹyin wá pàláwọn torítorí. gbogbo kìíní o orí yóò ń jọ ti wọ́n wá fóònù ẹ̀ ní ẹ̀rẹ́ pọ̀ kàdọ̀ ọ̀gbà láì ya fọ́tò rẹ̀ ni mo ní àwọn àti ẹni kì í ọmọ tí ò ní fámìlì ah sọ̀rọ̀ òkú yà lákíá wọ́n di kalẹ̀ náà so wọ́n ní bẹ́rẹ̀ tẹ̀wà lọ́jọ́ kí lọ́kàrà what cost kí lọ́ odò èbó ah. àbí bíi díngí sódò náà rè àwa ló àwa lódò làbúlé èyí ni oríṣiríṣi àwọ̀ bíi kàlákìnì ẹ̀rọ ṣe ń dán ìjọba ah, fẹ́ wẹ̀ bíbalẹ̀ ti máa wọ̀ náà ìbí ní tiwọnú rẹ̀ ṣáìsì ti ń rí ẹ rà kó sódò eh. omi wọn ní tòótọ́ omi ni o. nǹkan tó yẹ kí wọ́n dà bíi kí ni ìwẹ̀ náà ni ń tọ́lu mi ní. ṣé bẹ́ẹ̀ ṣe máa tọ́ mi lólè yìí. ń bọ̀ bàtà mi. ṣé mo kò tó ṣe. ẹ̀yin ẹ dúró kí n lọ́ọ́ bá yín mú sinmi tírọ̀kì wá ẹ lè bẹ gbogbo aṣọ tẹ wọ yìí tẹ bá wọ tán lè máa wọ nódò ṣé ti gbọ́. ṣé ìgbé kọrùn ni. ní òwe máa wọ ẹ bọ ìgbélé. ń bọ gbogbo ilé. ẹ ní àbí. ẹ jẹ́ kí n lọ́ọ́ yín mú wá. ẹ ṣe sùúrù ẹ ẹ má bọ́ sódò. àlọ́ mi ó ti dà gbógbóná. ọlọ́wọ́rọ́. ẹ̀dùn ẹ̀jẹ̀ kí n lọ́ba yín mú ìsinmi trump wá kẹ́ máa change. ẹ ṣeun ẹ ṣeun o. sókè fúnra rẹ̀ olórí gbogbo náà tó wà gbòòrò èyí èso odò kí ìwẹ̀ mọ̀ ìwẹ̀ mọ̀ ọmọ oko. ṣèkínà mi. èmi ni mánéjà abẹ and nǹkan tí n bá kó dúdú md pé iye tá a pa lélẹ̀ òun ló máa gbà lọ́wọ́ mi. ẹ̀dá ẹ dákun mọ́ níjà ẹ ti sọ̀kan náà lẹ́ẹ̀kan nǹkan tí. ẹ mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀lá kò ní ṣé ti rán ẹ yìí tó dàbí tẹyẹ ọ̀kín ni mo fẹ́ sọ ni oríṣiríṣi àwọ̀ kọ́lọ̀ mo fọ́ mo fọ́ tán pátápátá fún ẹ. ẹ̀fọ́ ẹ̀fọ́ fún mi. ojú bàjẹ́ bàjẹ́ rí ẹ̀rín ẹ̀yìn náà ni ẹ̀rín ẹ̀yìn ló máa ń pa mí lẹ́rìn ẹ̀yìn tó dáa. ẹ ẹ ẹ ṣèkínà ìṣòro bó ṣe wà níbà yìí mo lè jẹ́ kó máa bíbà for life. yàáyìn láì gbà kọ́ pọ̀. Ah, mo sì fẹ́ rà bí. ṣé dèsì ni èsì wà iná wà twenty four hours ẹ̀kọ́ kan ní mo kàn fẹ́ kó mọ̀ mo nífẹ̀ẹ́ mo fẹ́ kí mi àtẹ́jọ́ máa ṣe fìfẹ́ hàn mí kájọ máa ṣe wọléwọ̀de wọléwọ̀de ó yẹ. Ah, èmi lọ́kọ sábúlé tí mo ti wà. ọkọ abúlé ọkọ abúlé lọ́nlọ́n tí ó mọ nǹkan tó ń ṣe lábúlé jayé orí ẹbí báyìí gbóró lọ̀gá wà. wà láìkàlà you know what you are just too cute too sexy too beautiful too sophisticated. Oh, oh, sorry as in o ṣàbí ọkẹ. ẹ mọ ọtún yóò ẹ mọ ọtún gbogbo èèbọ yín ẹ mọ ọtún ẹ eh, eh, má mọ lọ. Ah! Eh, má jẹ́ kí n lọ má jẹ́ kí n lọ. too soft soft soft. ẹ dákun wọn ni ẹgúntẹ sọ mẹ́rin ẹ eh, sophisticated. sọrun yín lẹ́sẹ̀. ẹ eh, gan gan bàjẹ́ bàjẹ́. olùwàmọ̀ wà bíi gbàdá ẹ̀ bá ti tanná fún wa. burúkú burúkú àtẹ̀wá tán náà n tó ń ṣe mí ló ń jẹ́ kó rò máa ń rò wọ́n bọ̀. àbúrò ní sí àwọn. Ah, àmì àṣẹ ìṣòwò kan ọlọ́run mo nífẹ̀ẹ́ sẹ́ ẹ̀ kí wọ́n tiẹ̀ kàn jẹ́ mi ní ìwòsàn kínà. mọ́nìjà ṣètò tọ́ lẹ nífẹ̀ẹ́ mi. Ah, mo nífẹ̀ẹ́. tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ mi mọ́nìjà ẹ̀yẹn sọ pọ́lọ̀. kì í pọ́lọ̀ ìyẹn ló kéré jù gbogbo ẹ̀ ọ̀dọ̀ ẹ ọpọlọ lẹ́ẹ̀kan sí. lẹ́ẹ̀kan sí ọlọ. o tọ́ lẹ mọ sọ. ṣèkí náà tó bá ti yà kó pé mo. ẹ mo ti pọlọ. kó tiẹ̀ bí mo kó mo jọ mi fẹ̀yìn nílẹ̀ mo fẹ̀yìn nílẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ fún ti. ọmọ ọmọ ìjọ yín mọ́ níta ẹ ti pọlọ ẹ pọlọ gèdèrè lẹ́nu abẹ́ òdẹ̀rí. àgbọ̀ bí ẹ̀kọ́ méjì wọ́n ń jẹ ẹ̀kan ìkan dúró. ọgbọ́n la lè fi lọlé ayé kó yẹ ni bẹ́ẹ̀ ni. Zeki rọra Èkó gbàgbẹ́. Èkó ò ní gbàgbẹ́ rẹ̀ ó sẹ̀ yóò jẹ́ rọra mú. Ẹ pé. Sẹ̀kínátù mọ́ kọ̀ọ̀kan. Sẹ̀kínátù mọ́ kọ̀ọ̀kan. Kàwọn síbi ìtẹ́gbìn òsì tẹ̀dí mọ́lẹ̀ kan jẹ ọkọ. Dáadáa. Ah, bóòlù ẹ̀ ń ṣe sọ́pìn lọ ni. Yes yes. bẹ́ẹ̀ mọ́. ṣé àlè tó máa lọ́rọ̀ rojú wẹ̀. mo ṣe dànù ìhànù lọ́rọ̀ rojú bí ọkọ̀ bí ẹ̀rọ ọmọ hànù tẹ̀ bá gbèsè tí ò lè wá kọ́. ojú rẹ̀ sọ́wọ́n ó tó jọ mẹ́ta. àṣẹ kí o ti ń fàágùn o ti fàmí fàágùn sí mi wọlé orí láti jẹta ìbáraẹni nìkan ni ọwọ́ ah o ti pé pé mẹ́ta tó tọ́ jẹta àná àtòní ọjọ́ mẹ́ta ọwọ́ òwe yọ akáǹtì òfẹ́ rẹ wò. yóò ṣé kì í pọ́ fẹ́ kóòsì mi àbí mọ̀ ti mọ́ rì ọdọ òde ọkọ mọ wa. èsè èyàn èmi gan ti náà ti ń bá mi sọ̀rọ̀ ọ̀pọ̀pọ̀. ẹ àmọ́níjà post yẹn ayé mọ́níjà mọ́ ti bàjẹ́ kò sẹ́ni mọ́níjà ò lè rẹ́ mọ́níjà fẹ́ yàtú di ọlọ́run ọlọ́run ọlọ́run. ẹyin kí wàá lọ fẹ́ gangan. ọ̀rọ̀ pàtàkì mo fẹ́ sọ̀kè sọ̀rọ̀ mi dídé tí mo dé wá sọ́dọ̀ yín tí mo wá gba yàrá wọn mo wá ṣiṣẹ́ nígboro ni mo wá kówó ńlá wá owó tá à ń sọ yìí báyìí ó tó bí èlò ṣé owó tó tó ṣiṣẹ́ ni. owó ńlá tó pọ̀. ṣé kìí ṣe bí ẹgbẹ̀rún mẹ́rin two thousand. rárá kìí ṣe bí báyìí wọn owó ńlá owó túlù tí ì fi mọ ṣiṣẹ́ tí ò fi mọ pọ̀ sí. àwa ìgbẹ́yìn ni kò lè. ṣé òun tí ì sọ fẹ́ nìkan kan ẹ ọ wá jẹnu rẹ ó bò ó ẹnu rẹ gbọ́dọ̀ bò ó ṣé tẹnu rẹ bá ti bò owó òfìyè fún mi tó ti yọ tí tí bá bọ wá ọ̀nà tó yẹ pé ọ̀ra ìkú tó kó lọ bí ìjẹ̀bù nǹkan mi ń teku ọ mi ń teku ọ. kí wàá lọ tà. bí kí n máa ra sọ kí n máa ká sọ wá kí n máa tà kí n tún lọ máa kó sí i. ṣèkísò sì mọ yí ó kọ́ bá ti mọ yí ó èyí wò lè ibi kò ti ra sọ ni kọ́ ọ ta kọ́ ọ ra kọ́ ọ ta kọ́ ọ mọ̀ ra fìyókù lẹ. kí nínú import and export. Oh, eh, import.

mo ní o ẹwù kí wọ́n ti yọ sọ́ọ̀kọ̀ ètè rẹ ní ọlọ́mọ ìtàn lábòsí fún mi o ẹwù bóyá sọ lájàpá ìgbésẹ̀ ìkọ́ni báyọ̀ yọ fàlàdà ẹ̀mí kọ́ ìjọ ọjọ́ sẹ́fù ọ̀dí ìbẹ̀rù ẹni jẹ́ ọmọ ìbílẹ̀ la àti ló ti gbọ́ abẹ́ fún mi. ọjà àdàparò ọmọdé lọ́ọ̀ kọ́sítọ́mù ò ní wá àtẹ̀jú ó àtẹ̀jú ò ní bọ̀ lẹ́nìkan jọ sátidé gbogbo ẹjí yọ ayé ń ṣe bí ọjà ní tí wọ́n rò bí ẹkọ́ kúrò lẹ́kọ̀ọ́ wọn kó wáyé. Mr. Bayo! Bọ̀dá Bayo! Lẹ́yìn <laughs> bọ̀! ìṣẹ́jú báyìí ọ̀dọ̀ àdùfẹ́ lọ́kàn mi kọ́kọ́ lọ mo gbé ah ìgbé àdùfẹ́ gbé bísíǹnẹ́sì yìí fún àdùfẹ́ mo gbé ah àdùfẹ́ rè ọ̀rọ̀ rẹ lágbára tọ́rọ́ rò bí nǹkan ti dèmi àti ẹ̀pọ̀ rí àti pé ọ̀dàlẹ̀ ni máa gbé ń gbé fún jẹ pé gbogbo jọ́kíjọ́ yìí ọ̀dàbẹ̀ yìí wo tí wọ́n bá wá wá wá hàn yín ní kẹ̀gbẹ́ iṣẹ́ ń fún ọ ni àgbọ̀dọ̀ sì rọ àti ìlú wá báyìí ṣé wàá rí ọmọ hmm, bó ṣe ní owó pọ̀ tó èmi wá wò pé kí n mú lọ bí tí ó ti máa ra èkó tí ọkàn máa kó lọ jẹ̀kú ọ wá ní òun fẹ́ salájà pa ah! ọgbọ́n wo mo fẹ́ dá o ti yọnu ni má ti bá níbọ̀dà bẹ́ẹ̀ yìí wò ní sọ fún ọ dídùn. owó lẹ́ ń sọ̀rọ̀ mọ́nì ah, ẹ̀yin náà dẹ́ mọ̀ wípé nínú ìgbésí ayé mi money matter most international lójókòó yẹ ẹ̀gbọ́n ẹ wò ẹ má ṣe mistake o ẹ má mú lọ síbi kankan ọdọ tèmi ni kẹ mú wá ẹ má jẹ kó bá wọn ṣe alájàpá kọkọ ẹ má jẹ kó kékeré ẹ má yẹ kó tàn ẹ kò mú wá sọ́dọ̀ tèmi ṣẹ́rẹ́ mi gan ń gbá lórí mi bíi ti sálárò gbogbo kọ̀ǹpútà rẹ̀ tó yìnbó ń ṣe yẹn ọ̀dọ̀ mi ló ti ń yá bírèèni o èmi máa mú lọ síbi táwa ti ń tẹ̀wó tá a ti ń mú pépà tá a ti ń sọdowó ẹ kàn gba gbowó ọwọ́ ẹ̀ gbé mi ni kákan jọ sọ̀rọ̀ èmi máa mú dédi pépà a máa ń yí pépà báyìí ló máa ń jowó. ayébọ̀lẹ̀ o ebi wọn ní láìdé ní mọ́sán pépà dowó ni láìdé bíi ti báwọn àwọn ọ̀gá láìdé la jókòó yìí ọ̀gá ló ń pè master àtẹ̀bá ń gbọ́ bíi master èmi kankan mo kọ́ láìdé ń ṣe èmi mò ń sáṣẹ́ fún mi ṣẹ́rí bóun ṣe cross over tó di international kò ṣe mi first pali èmi mo gbà fún náà èmi mo mú wàásù àyídé gbogbo owó tó ń náà èmi mo kọ́ fún tí wàásù mi pariwo pé láìdé sọ pé pàdé owó àwa ọkọ náà fara pamọ́ ni bọ̀ tí ń sìn o aláìgbọ́n ti ń kí àwa náà o àrẹ ti ń náwó fún aláyẹ ẹgbàṣẹ́ rẹ gbé fẹ́mi jèrè láyé mi ti bá wò ẹ má cross over ara o nàìjíríà rẹ olèmi ti máa mú ìwọlé o. bí ẹ tu àwọn ọ̀gá rẹ làwọn bá fi sí your life sí yọ̀ láìpẹ́ àwọn ọ̀gá rẹ̀ làwọn bá ṣe ojú adá báyìí ojú adá ẹ̀yìn ẹ̀ wò ẹ̀yìn ìgbà abáyọ ẹ̀mọ tó ṣẹlẹ̀ báyìí sẹ́ẹ̀mọ tó pààyà jẹ̀ ìbéèrè kan ìbéèrè kan pààyà jẹ̀ bó owó ni o owó ni o sẹ́yìn tó lè dá wàhálà láàrin èmi àti yín ni pé bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ bísínẹ́sì tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ sẹ́yìn tèmi ò lé o ẹ máa fi mi ní three ni o three percent ilé ẹ̀ máa fi mi ìdá ọgbọ̀n o three percent ìdá nínú owó yẹn three ah, percent ah, mo ti fún three percent ẹ eh, alaye ah, three percent alaye ẹ ti gbà ẹ má sọ fún yàn kankan o pé three percent tó wà lẹ́yìn yẹn three percent alaye ẹ já lọ bọ́ wọn. Níbẹ̀ three percent wàá gba yìí ẹ má sọ fún yàn o three percent tínú bá bí mi sọ̀kòtò mi já máa yẹ o alaye percent ẹ má sọ fẹ́ ní kankan ẹ kọ́ wá sọ́dọ̀ pé three percent mi ní ṣèwé pẹ̀lú ìdíjọ́ fún mi. èyàn náà three percent ìdọ́gba ìdọ́gba ìdọ́gba kó tó pè mọ́tò fún èyàn kò ní kó mo ti gbà ọ́ èmi ní bàtí ti lọ àwọn olówó àgbọ̀n kàti nàìjíríà ti lọ èyí tí sọ fẹ́ẹ́ nìkan kan dàrú ilé máa sọ kí ẹ yọ ọgbọ fún àti mẹ́lòmí yóò já yìí ọkọ̀ já ọgbà àwọn nípa yẹn àwọn nípa yóò ní í dá o a ní pé náwó àbáyé ní ṣé màá jáde fún mi báyìí wọ́n bá ti wà ní ìtura gbogbo everything wọn báyìí máa ń yàtọ̀ ni. ti ka mi ò ní àwọn ẹ̀yìn rà. ẹ̀wẹ̀ tún gò yín o. ẹ̀ gbogbo ẹ̀ ẹ dì mọ́ mi bá ní tètè wa ni wà gbòòrò mo fẹ́ mọ ṣòwò tí òjòwò mi ọ̀ pọ̀ sí ni mo wá fi pé dáúdà pé dákun o ta ló lè mú mi rè bá o tí ó pé tí n bá ti ń bá a ṣòwò owó mi ọmọ pọ̀ sí i ní ìgbé adébí. kóró yíyí ilẹ̀ kó. iṣẹ́ Fáṣọlá ọmọ tó wò ní Fáṣọlá ipò kọ́kọ́ fẹ́ ṣòwò pé à ń ṣe politics láyé ẹ̀ àwọn àtàwọn agbowó lẹ̀ Fáṣọlá ni sẹ́ríkà bọ̀dẹ̀ tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wòye ó bá kàn jí láàárọ̀ ni ẹ̀gbọ́n bòrò tó wẹ̀ ní máyà ẹ̀kọ́ àwa ìjọ ẹ̀gbọ́n kí ló ṣe yín tẹ̀ ń fẹsẹ̀ palẹ̀ báyìí ẹ̀ níṣẹ́ ni ẹ̀gbọ́n ó yá ẹjọ́ ìpọ́lítíìsì láyé yín tó bá nídìí ń bẹ̀ àwa máa fún yín ẹ̀gbọ́n jọ ìwọ̀n ṣùgbọ́n gbà tí wọ́n wá bá àwa wọ́n láwọn nídìí owó àwa fún wọn ní owó tí wọ́n ti máa yí inú ọ̀lára yìí ẹ wo irú bísíǹsì yìí máa fi ṣe òun ni ẹ sọ fún sọ ẹ sọ ẹ sọ fún pé irú bísíǹsì báyìí tó ní bísíǹsì kan bẹ́ẹ̀ tó débi tẹ́ wọ̀nyí ẹ má jẹ́ kí n tọ́ yín tó bá jẹ́ pé kí n máa bá yín kó nǹkan wá látòkè òkun máa bá yín kó wọlé tó máa máa di owó fún yín ẹ̀yin ẹ sọ fún mi owó kílẹ̀ pé. mo fẹ́ máa ta aṣọ kí lọ́ọ́ máa káṣọ wá kí máa tà kí o tún mọ́ lọ padà kó mi wà. come off of the kí ló ń jẹ mi èmi máa sọ kí lè fi fàṣọ ṣe ẹ ti gbàgbé mi níbi ó léwu tí wọ́n bá ń kó aṣọ bọ̀ látòkè òkun fún yín tí kọ̀ǹtẹ́nà àbí tí bẹ́ẹ̀ tó bá lọ síkì sínú omi kan ṣé mo ilé aṣọ yẹn ó ti bàjẹ́ ọlọ́run ìdá tí ẹ bá kó aṣọ sínú stọ̀ tí iná bá ṣe lọ láti yìí kan aṣọ ti dúró máa wọlé nìyẹn. ẹ wò báyà kọ́ máa tẹ yín. ẹ má jẹ́ kó tẹ yín ẹyin náà tún máa fọ́ ibi tẹ̀mí ń lọ rèé sẹ́rí àwa ti wà bá ṣe jókòó yìí ẹ mọ̀ ṣùṣùkú ṣáínà nìyẹn wà èmi máa bá yín kó owó tí yẹn máa kó lọ sílùú ṣáínà máa yín pọ̀jù àwọn mọ́tò oríṣiríṣi wọlé fún yín sẹ́rí tó bá ti débì yìí mọ́tò ó máa tètè kókó lórí omi kò ní sèkì rárá. ẹ dákun bàbá ṣe owó mi àka gbogbo ìtẹ̀sán ra mọ́tò owó mi ti ń bẹnu ghana mosque mi mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù

a sọ di mẹ́jọ àbáyé sọ di mẹ́sàn kódà ó lè sọ di mẹ́wàá ah, ìyẹn sọgún dogójì ni o ẹ̀yin lé ẹlẹ́kì yẹn ẹ wò ó ẹ jẹ́ nípa yìí pé sọgún dogójì ẹ ibo lówó kọ́kọ́ wà báyìí sẹ́yìn. ibẹ̀ mi yàrá mi lọ́wọ́ àmì dáná mọ́. yàrá ló wà báyìí ó yẹ kó kọ́ ẹ wò ó ẹ wò ẹ wò abẹ ẹ lò mí ẹ wò ó yẹ ẹ mi ni sọgún dogójì. ẹ bá a sọ sọ sọ àwọn ìmúra yín àti makeup yìí ṣe àmà fún ọ̀nì sẹ́yìn. n bolẹ̀ ń lọ. mi máa wá ló ni. ẹ fẹ́ sọ torí ni o kí mọ́níjà ọmọ fẹ́ mi lórí rú. ṣẹ́rí ti mọ́níjà yẹn ó jogún èbó yẹn látọ̀nà wa ni ọlọ́ọ̀dẹ̀ fi ràn lọ́rùn ṣe ti gbọ́ pé mọ́níjà ń ṣe èbó lẹ́yìn náà ṣe máa fẹ́ kọ́ òyìnbó kò tó ń torí. ẹ má mo láwọn nǹkan tí ó kọ mi léèbù èbò lásán mhm. bí má ní bàbá ti ń sọ kí n máa dá padà fún un yóò ti àyà mi wéde torí èbò ọgbà ní yọ ṣé wọn mọ lọ mọ àlàwọ ṣe. sẹ́kísẹ́kí rọra èkó gbàgbẹ́. jọ bínú ṣe ah, báwo náà. <laughs> tọjọ́ mẹ́ta. mo máa rí ẹ. tó jẹ́ ti di àárẹ̀. Hmm. Eh, mo mú ìyàwó ọkọ ìwọ. àwọn ah, ó ah, máa ń fọ ẹni tó sọ pé màmá màmá wò bẹ́tà. àbí o. ìyàwó bò ó. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀rẹ́ mi làwọn hmm. wọ́n ṣe èdè sáà tó wà. ìyẹn lẹ̀ hmm. wọ́n ṣe èdè sáà tó wà. wọ́n wá ní ìdèyẹ̀ tó máa kún un ní ìyẹn àti wọ́n fẹ́ máa gbé ìdèyẹ̀. English and uh, that's all the problem um, kò sí problem nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni wípé um, monthly ṣọlẹ̀ máa fẹ́ mi ní twenty k. wọ́n ní ṣẹlẹ̀ máa san twenty thousand wọ́n ní ṣẹlẹ̀ máa san twenty thousand every month èló nìyẹn ò jẹ́ eh, sorry àti ṣẹlẹ̀ máa san ẹgbẹ̀rún lọ́nà lóṣooṣù ẹgbẹ̀rún márùn márùn lẹ́yìn ọ̀nà mẹ́rin eh, hmm. Hmm. lóṣooṣù oṣooṣù hàn ó dáa ní sálẹ̀ mọ̀ sí i. Eh, ah, kò sí problem tí wọ́n ò tún wọn ní sáà twenty náà ìní ah! lára máa ti bẹ̀rẹ̀ anyway nǹkan tó jẹ́ kó pọ̀ tó bẹ̀ yẹn gangan ni wípé ṣé mo àwọn àgbàlagbà wọ́n máa ń yàtọ̀ fún ọmọ kékeré wọn blend láti lè to be able to know eh, what to do ẹ kò sí problem máa rí nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ni wípé máa lọ school àrọ̀ so máa máa take wọn láti um, let's say four to five to just be one hour extramural. ṣé òyìnbó yẹn nìkan ni wọn ò ní the other thing.

ọ̀kan nínú wọn ní sẹ̀kí náà ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wo lórí ìjókòó yìí ah, ẹ má jẹ́ torí o ah, owó ń lára ṣé yóò gbó owó lára ẹ̀ ni ẹ̀ rí tòkè tilẹ̀ àwọn ilé yìí tí wọ́n bá wọ inú ilé tí wọ́n bá máa jáde wọ́n á dẹ̀ wọ owó jáde bẹ́ẹ̀ ṣe ń wo lórí ìjókòó yìí owó ń lára ẹ yóò gbó owó lára ẹ̀ sẹ̀kí náà lẹ̀ wọ̀ náà mọ́ ni ah, sẹ̀kí náà ó rẹ àwọn tó wọ àwọn làṣọjú tì wọ́n máa ṣojú tèmi ní àwọn ọkọ ní import and export wọn import rice o wọn dey export rice wọn máa import owó wọlé wọn máa export owó jáde lọ́lẹ́ tó yóò lọ ah ó ti lọ sí Amẹ́ríkà ó ti sùn ẹ́mbásì kan ti dé oyè pé a ní o máa wà mọ́ iṣẹ́ tó bá ti yàn ní Amẹ́ríkà báyìí má jẹun fún wọ london báyìí ìyá ṣàlẹ̀ kan sọ lórí ti dé òun àti ìyá ṣàlẹ̀ ọ̀rẹ́ tó ní ojú ààrẹ gbẹ̀rù ó ná tàbí jù tó bá ń lọ ìta lò àwọn ti ta lò àwọn lò wọ́n máa ń kó wọlé wọ́n tún kọ́ wọ́n jáde ṣèkí náà ní àwọn tó wà ìlú ẹ̀gbẹ́rù rẹ̀ tó bá ti fòótọ́ ọ̀run ṣe ẹ̀rù rẹ̀ ẹ̀wẹ̀ ìtẹ̀lẹ̀ ẹ̀fọ́dún mọ̀ ọlọ́run alfa ṣórí àwọn tí a ń wọ àdúgbàdáwò lọ àdìdì ń fọkọ tó náà balẹ̀ tó ṣe dáadáa ó ti yí ẹ̀ tó àgbàdo àwọn tó bá ṣe máa ṣe business plan ìgbà jẹ́ ni. ẹ jọ ó ṣe jẹ́ gbogbo ìgbà aṣọ lẹ́kùn rẹ̀ ìpínlẹ̀ aláya gbogbo àwọn tó jókòó lẹ́yìn ọmọ kò sọ ọmọ ẹ̀dá yọ̀mọ̀ ṣẹ́ẹ̀rì nù ṣé ẹ rí mi. ọ̀fọ̀ yàráyà ló ṣe máa jẹ́ ní àbá ti sọ ó ti yí ẹ̀ àwa tó ń wò àwọn òkè ń ha ìrà àti òlọ́mọ nù a rẹ̀ fi gbé dayé kéré lálẹ́ ìlú ọmọ ìsìn àdàlà àwọn aṣèkìlì àwọn àgbẹ̀ ó ti yí ẹ bẹ́ẹ̀. alábà ló ṣẹlẹ̀ òmòye ṣẹ̀rí ṣẹ̀fí kan ó fi mátà kan tó ṣùgbọ́n mo fẹ́ gbọ́ fún details lẹ́nu ẹ̀ tí bá ti wá kọ́ fún àtúntò ṣe ń lọ èmi á fà lọ ẹ ṣẹ́jú náà jẹ́ ká lọ sọ ẹ̀yà máa important next water important next water. ṣe kí ni egun máa fẹ́ lọ́mọ ìwé máa tíì sí wọn o ṣẹ́ mi gan rí bẹ́ẹ̀dì olómi tí mò ń sọ yìí àwọn ẹja máa ń ṣeré nínú bẹ́ẹ̀dì mi báyìí na mm. kì í ṣòkí ẹ̀ rárá ohun nǹkan tó ń pè lálákàn mm. alákàn máa ń rìn nínú ẹ̀ omedé edé gan òun gan máa ń sún ìmì nínú ẹ̀ ọ̀ọ̀nì gan wà bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ lálàkàlà mi ò kì í lálàkàlà sórí stéèjì tí èmi àti ẹ̀ wà ìṣẹ́kì ọlọ́run ti kẹwàá ju gbogbo ilé lọ kò sí nǹkan tẹ̀mí àti ẹ fẹ́ ṣe láyé tí a ṣe owó wà èmi ń lo gold mo ń lo silver ìwọ náà ní gbogbo nǹkan tó ń lò tó kẹtí lẹ ní owó lọ fi ń ṣe ó ṣe jẹ́ ká fún máa ṣe ní owó yìí nínú owó ká tún fìyàn ṣe káwa méjèèjì tún máa yí nínú ara wa àbí kí ni wọ́n sí. oyún náà dà sẹ́ẹ̀rì ti yàrá mi tẹ̀ sọ yìí ẹ bí wọ́n fún mi tẹ́lẹ̀ kọjá tó báyìí o sẹ́ẹ̀rì ọmọbìnrin tí mú mi kí òun olèmí náà máa tọ́jú lọ́ba wà wò pé tóòtọ́ tóòtọ́ owó ń bẹ lọ́ọ̀rùn bá wá fún ibi ìwà àrẹwà tó wá rí ká ara wa ìyẹn náà kò sí nǹkan kan gbọ́dọ̀ pariwo lẹ́jọ́ owó sì owó náà owó fi ni hmm? a ti nso kan náà ká go òun ni lọ come kí ni come. kéèyàn wá sísá mi o. kí wàá ní tí bá ní sit. kí n jókòó. jókòó stand ńkọ́. kí n dìde. ìwà fún fọ́múlà fọ́múlà kan wà fọ́múlà ìwé yìí sìn ló pè ní exercise book. kí ni mo pè é. exercise book. ẹ ẹ o tẹ̀lé mọ́mọ́ pípọ̀ kan problem àmọ́ bó ṣe wà yìí máa fún ẹ ní fọ́múlà yẹn tó bá ti ní èdè times èdè rẹ̀mí kò ní ìyá ṣẹ́gun eléré bọ́ọ̀lù ó dàbọ̀ ó dàbọ̀ káyọ̀dé òdìbọnú tó bá ti lórí mm, lórí. èdè times èdè mm, rẹ̀mí kò ní ìyá ah, ṣẹ́gun eléré bọ́ọ̀lù ah, ó dàbọ̀ ó dàbọ̀ káyọ̀dé. yàrá lọ sí part of the body hmm. ẹ̀yà ara sórí bíi báyìí bí tó ń wé tí mo mú dání ẹ̀ẹ́dì ah. ni ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì ibi ìbáyìí ah. ibi ìbáyìí tó ń wé yìí ah. laps ni kí ni mo pè é laps kí ni mo pè é lẹ́yìn laps kí ni mo pè é lẹ́yìn laps laps lórí o pè é tó wá rí ibi wá báyìí báyìí báyìí báyìí ilé tó wé yìí breast wọn pè. Bye. báyìí. lọ báyìí. báyìí. breast. breast ni wọ́n pè. Hmm. sórí tí mo wá ní kó dìde buy. Call you yí báyìí kó o yí báyìí torí bí wọ́n lè báyìí. bọ̀tán. ibi wálẹ̀ Button. Button. Come on, tàbá wá yí báyìí tàbá wá lọ́nu lé báyìí ni gbóyìn gbóyìn. Adébáyọ̀ ọ̀rọ̀ mo ti ń béèrè five hundred thousand lọ́wọ́ dáàdì over six months ní ti dáàdì ò rí fún mi ẹ̀yẹ gbogbo properties dáàdì ni dáàdì ò lè afford five hundred thousand fún mi ẹ wo nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ìsìn ni pé anyhow tẹ́ bá tẹ́ bá ṣe lè ṣe kẹ́ bá mi gba owó gidi jáde lọ́wọ́ dáàdì àwọn dáàdì ti pọ̀ títẹ̀ ti sú mi. ẹ ò mọ̀ nǹkan ò mọ̀ nǹkan sórí dáàdì ẹ tí wọ́n sọ pé láwọn yẹn ìwọ fi dáàdì ẹ lẹ àwọn ọmọ gbà nìyẹn àwa dẹ̀ máa mọ mú wàhálà tó wọ̀ wọn ẹ sórí bọ́ ṣe wà ẹ five hundred thousand ló níbi ẹ èmi máa bá ẹ fi ọpọlọ tèmi máa fi gba five million naira jáde lọ́wọ́ wọn ṣe bẹ́ẹ̀ mi bẹ̀yì international five hundred thousand máa bẹ́ẹ̀ fi gba five million ọlọ ọjọ́ kan fèmí nìkan ti máa mú un sí ọlọ kí máa ṣe ayé lọ sẹ́kí sẹ́kí sẹ́kí náà sẹ́kí ah, náà ti jókòó jókòó jókòó tọ́ra o. Ah kí ló ń gbọ́ ọ. n tá a jọ ń sọ láti ìjẹ́ náà. oṣù ọ owó rẹ̀. nísù owó rẹ̀. owó ní bẹ́ẹ̀bẹ́ẹ̀. owó ní gẹ̀mọ́. sẹ́kì. ìṣeré. wọ́n one thousand ni. owó náà ni. o ò ṣe bára fún ọ̀dẹ̀ rárá. rárá o. wàá ṣeré. sogúndogójì. ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ló ṣe. bílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù mẹ́ta níbẹ̀ àyè. ó máa di mẹ́wàá báyìí sí i léyìí tèmi ń kà lọ́wọ́ yìí ó ti rí báyìí. ìwọ náà wò wò jáde yẹn láwọn lóòótọ́ o ò fi ọkàn balẹ̀ èmi máa bá ẹ gba five hundred thousand naira yẹn ṣùgbọ́n five million naira ni màá fi gbà tí bá ti wá gbà tán máa fún ẹ one point five three point five ní tèmi. lọ́nà wa ẹ̀wẹ̀ máa yẹn mú àṣẹ bẹ́ẹ̀ lọ́nà wa. Ah. lọ́nà tó wúwo ni Ah, ṣẹṣẹ ọpọlọ ti ẹni ẹ wọ́n lọ bá dá díẹ̀ náà kó lọ fọpọlọ ẹgbà lọ́wọ́ wọn ìdájọ́ sí o owó sẹ́kínà ẹgbẹ́ mílíọ̀nù mẹ́wàá yìí ó ti di mílíọ̀nù mílíọ̀nù mẹ́ta yìí ó ti di mílíọ̀nù mẹ́wàá. ibò alẹ́ bá pa àwọn sogúndogójì ọ̀hún. fẹ́mi lọ́sẹ̀ méjì máa bẹ̀ sogúndogójì ẹgbẹ̀rún mílíọ̀nù mẹ́ta yìí ó máa di mílíọ̀nù mẹ́wàá ìwọ kan fáabalẹ̀ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn o. ọ̀sẹ̀ méjì èmi máa bẹ̀rẹ̀ ní àjò látòru èmi torí iṣẹ́ òru ni. òru lẹ́fì iṣẹ́ òru ni tó ti yẹ sí má tún má tún fọwọ́ pẹ̀lẹ́ mọ́ ọ̀dọ̀ wọn mò ń lọ báyìí sí. ọ̀dọ̀ wọn lẹ ń lọ ọ̀dọ̀ wọn lọ Ọlọ́run bá sìn dán. orí má ṣe mí lákó ti mẹ́ta orí má ṣe mí lárùn gbọmọ. ìgbẹ̀yìn ló dolókù àgbà ìgbọràn ó sọ jẹ́ bọ́lá ó sọ jẹ́ bọ́lá ìfetísílẹ̀ sọ̀dọ̀ rẹ̀. gbogbo tí ìtẹ̀ máa ń gbé wọlé gbogbo ẹ̀ máa ń ṣe kí ni wọ́n á bọ́ sójú ọwẹ́ àtọ́sá máa ṣe ìsàkàn tó tọ́kùn mẹ́ta ṣe ìwé kan wọlé fún alọ́jọ́ sí ìṣúwà. ẹ̀rọ jẹ́ àrí kan bẹ̀. lójú kí ló ṣe mo ti ṣàlàyé kí ìyẹn fún bàbá ó dẹ̀ yí bàbá náà bó ṣe lọ àmì òmù forí là ó rí bẹ́ẹ̀ nìyẹn ẹ̀bẹ̀rẹ̀ ń bẹ̀ àkọ́kọ́ létí o. ẹ ṣáà mọ̀ ẹ má dìka máa dọ́rọ̀ tó ṣe bí ẹgbẹ́ bàbá lọ. ṣe bébì ni èmi bì í ah bẹ̀yù international bẹ̀yù money bẹ̀yù owó bèyí ọpọlọ bèyí òye bèyí ìmọ̀ ìmọ̀ tó tún ní ìjìnlẹ̀ ìpọpọlọ làwa ń lò ọpọlọ lò ọpọlọ ìsìnkú odò ọpọlọ àwọn bá wò ó ju àwọn lọ ó ju àwọn lọ pọ lẹ́yìn nades káàmà lọ́wọ́ tí wọn máa bọ lẹ́yìn tiwa ni ọfà èmi tí lẹ́yìn ẹni o ti ké ẹsọ ayíjẹ lẹ́yìn rẹ má gẹ ẹ má fẹ o. ẹ kú kàlẹ́ o. Fẹ̀kínọ́tù. Ọmọ oko. Akúfàájì. Fẹ̀kínọ́. Ọmọ oko òpèdélẹ̀ ọ̀dẹ ní ọ̀rọ̀já sí. Àọ́fà tọ́ọ̀pù ẹ̀. Ojú èmi ọmọ mo yìí rí. Jẹ́nu sí ló fi kọ́ ìsìn. Ọjọ́ kan náà ló ń bẹ̀rẹ̀. Ọ̀gá bẹ́ẹ̀ ilẹ̀ ilẹ̀ rẹ̀. Ogójú ilẹ̀ ló ṣe dáadáa. Ẹ dákun ọ̀sẹ̀ méjì tẹ́ ẹ dá fún mi ti pé ẹni wá gba ṣogúndogójì mi ṣègí gan máa ń dẹ́rìn bá olóògbé àbí. ṣé o mọ̀ wípé irú owó ẹ tí wọ́n sọ yẹn tó dàbí ìgbà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ó wá tásìkò tó yẹ kó yọrí àná jù nù ó ṣe fowó yẹn ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ gbàgbé owó yẹn ẹ o ti sùn lé wọn rẹ ti jí ẹ kó bẹ́ẹ̀ nìyẹn <laughs> wọn ti kó ẹ mọ́ra dàgbé o ti sọ nǹkan oṣù ẹnu. èmi ti ṣe nǹkan oṣù mi kọjá owó mi mò ń sọ. o mọ iná máa ń kọ ní gbòòsì ká gbà fọ Ọlọ́run nìṣe mi ò tàgbà fọ́ọ́rọ́ o nìṣe mi. ẹni ọlọ́bì kọ́tọ́ ilé lọ́bì kọ́tọ́ ilé lọ́bì kọ́tọ́ fẹ́ lọ́wọ́ mi o. ìmú ká ìmú ká ìmú ká fún lọ́wọ́ mi. wàá gbó sáyé ẹ kó mọ bó ṣe ń lọ. ẹni ọ̀pá gbọ́ lábọ̀ wọ́n mi o. ẹ bá fọwọ́ sí. má dọ̀tí nù o ṣòwò ẹ tó ń tà dọ̀tí nù o ẹlẹ́dàá mi ooo. ilé ma tó mọ ìṣẹ̀lẹ̀ lóore màmá òjò aka wàá rí i. orúkọ ọmọ ní ìjánu ọmọ orí má ṣe mí la kó ti lẹ́tà. èèyàn sọ Mẹ́ǹjídé kan nìkan lè ṣe kẹta yóò débẹ̀. bẹ́ẹ̀ ni yóò débẹ̀ bá. ṣèkídé ṣèkíṣèbí tó yẹ kó gbàre ṣèbọ́nà tó yẹ kó gbàre ó sì ṣe rádaràda ó ṣe bálabàla lásán <laughs> kí ẹ tọ́ọ̀kì ẹ ṣé mi lọ gbà wọlé lánàá lójú ẹyin ọmọ tẹ mú sí ayé rẹ wo ayé rẹ wo kàtá. ìgbà mi bẹ́ẹ̀ báyìí tọ́ba yìí pé kí bá kọrin báyìí ẹ̀ mọ̀ bóòlì. Ah, ah ọ̀rọ̀ rẹ máa jọ mí lójú ìgbà mi báyìí bọ́ bá ń kọrin yóò mọ̀ kó o sọ fún mi àfi bí olóbùrò bóyè <laughs> ni. èmi ò fẹ́ kú kọ́ni o sórí bó ti bá yé mi yé dáúdà dáúdà. <laughs> dáúdà dáúgbò òní dásílẹ̀ méjì ìfọ́kọ̀ rẹ dáúdà àwọn olórí ibùtọ̀ lọ mú mi lọ bá tí wọ́n lọ́wọ́ ṣe sọ fún dọ́kọ́jì wọn ò fún mi lọ́wọ́ mi o wọn ò fún mi lọ́wọ́ mi bẹ́ẹ̀ mo ti bọ̀ ọ́ ọwọ́ ni mo sì nà wọ́n lẹ́sẹ̀ mọ́mọ́ mi ti gbà wọlé mọ́. Ah! Ṣèkí àbójú kọ́wọ́ fún Bèyí of London ìdí kọ́wọ́ fún ọ láti gbọ́dọ̀ mi ti kọ́wọ́ bọ̀ tọ́lá wọ́n bá tọwọ́ mi di mílíọ̀nù mẹ́wàá ojú bọ́ọ̀ fún bẹ́ẹ̀ yú. ó dáa ọkọ̀ sojú mọ̀ bí ìgbà tí ilẹ̀ bá mọ́ wá láti fẹ̀ ṣé wàá ikú ọ̀sán fún mi kó o tó kówó lọ fún bẹ́ẹ̀ yú. ìfọ̀ ọlọ́wọ̀ irú kí wá ní ilé sí ṣé ìgbà tí wọ́n fẹ́ kó ebí mi lè mi mú ọmọ sọ́ọ́dà mọ̀ lẹ́yìn mi ni ó sì tó dáadọ̀ ìní hó dáadọ̀ ìní àwọn oúnjẹ o dáadọ̀ ìní mọ̀já lẹ́ẹ̀bẹ̀ta ó sì tó mo fẹ́ kówó lọ fún bẹ́ẹ̀ yú o láti jọ kó lọ yóò ti dáadé òun bẹ́ẹ̀ yú ti gbowó ó ti gbowó àbí kò sí wàhálà yé ntì ọ̀ṣiṣẹ́ yé ntì ọ̀ṣiṣẹ́ bẹ̀yù ti gbowó bẹ̀yù gbowó sọ́tọ̀ o sọ́tọ̀ o fún bàbá yẹn wọ́n mọ̀ kọ́kọ́ làdájú ẹ dẹ́kun torí ọlọ́run ní ìsìn yìí tí n bá mú bẹ̀yù ní ìsàmù ẹgbàá ti lọ́wọ́ mi tí n bá gbé yílé ọdún ọgbọ́n ẹgbàá ti lọ́wọ́ mi ẹ tí kí tó fi òkú rẹ lẹ̀ ambulance ó dé ó ti dà ó ti dà ah! owó mi bẹ̀yù bẹ̀yù bìjọ́ of London lówó tó láde ònu jẹ́ kí n bá sọ pé three percent ìdọ́gbọ̀n ìdó òfé tẹ̀mí three percent ìdọ́gbọ̀n oṣù ọ̀faramọ́ ọlọ́ọ̀faramọ́ inú mi dùn pé mo gbá mo gbá sí ìgbà sóò ní ọ̀padà gbá wàhálà wà á ah! gbogbo tó bá gbà láì wá gbogbo tó bá gbà ní ìwọ owó mi báwo ẹni kí kí n lọ bá onírúurú ọgbọ́jọ ọ̀nà kùn wàhálà. Ah, ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ àti ìwàlẹ̀ because mo notice pé mi ò rí ní ìfà láti ibi ìjẹta. mo ní mo ṣe ní kí wọ́n á wò yín nínú rúùmù mo dẹ̀ wọlé mo bá yín tẹ̀lé nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹsàn-án àní mo fọ̀rọ̀ mi lọ dáadáa ṣe nígbà tí mo bọ́ lọ́dọ̀ yín mo gbọ́ ọwọ́ mo wá ní mo fẹ́ ṣòwò ọwọ́ mú mi lọ́dọ̀ àwọn kan wá láwọn ṣe sọkúndógójì fún mi wọn wá fún mi lọ́wọ́ mọ́. nǹkan tẹ̀ sọ ti yé mi ṣé nǹkan tẹ̀ ń tíra láti sọ ni pé dáúdà pẹ̀lú èèyàn kan wọ́n dé báńgì ọgbà owó lọ́wọ́ yín. aláwọ̀ ṣe ló egbe àwọn bá sọ ẹgbẹ̀rún mílíọ̀nù mílíọ̀nù oh nígbà tẹ rí mi nílẹ̀ tí mo jẹ́ obìnrin tẹ̀lé pèmí lọ́rẹ̀ mú ẹ̀ lè lọ mí ó wá má lásán lásán irú ọpọlọ wo wà lórí ọ̀dà ẹ má kí wọn ẹ má kí wọn tó bá di ní àárọ̀ la àwa pè ní àwàjọ lọ́bẹ̀ wọ́n máa lọ arrest gbogbo wọn àti dáúdà àti gbogbo àwọn ọkọ̀ ní ìsẹ̀ tó ń jọ ṣe bísínẹ́sì yẹn gbogbo wọn máa arrest ṣe ti gbọ́ àdìbò àgbà owó yín padà. ọ̀dọ́ olójú owó yín ọ̀nà àgbà padà. ọ̀rọ̀ mi lọ. ẹ pé kí ni kò kọlẹ̀ ṣèkínà ṣèkínà ẹ pé ló gbòòrò ṣèkínà. bẹ́ẹ̀ bàbá ọpọlọ ọpọlọ làwọn ń lò ní tiwa ọba ṣe rí ẹni tí àwọn bá lo ọpọlọ fún tó bá ti gọ̀ táwa bá fi gbà tọwọ́ ẹ̀ á jẹ́ wípé onítọ̀hún yẹn ò lè tọ́ mọ́ láéláé ẹ jọ sáwọn la ní ọmọ gọ̀ ni àwa kọ́ la ní kí bọ́ọ̀dà ń gọ̀ káàntì gọ̀ kí màmá ń gọ̀ kẹ́gbọ́n gọ̀ kábúrò gọ̀ táwa fi ń kó tako wọn. ẹ wo nǹkan tẹ̀mí bèyú bá ti gbà bèyú international tí mo bá ti kọ́ ara ah, àṣegbé ni àjẹgbé ni o wọ́n ní àjẹgbé ni kún jẹbọ àjẹgbé làkàlàmàgbò ń jòkó ènìyàn èmi ti jẹ gbogbo eléyìí mo ti jẹgbé lọ wọ́n ní kan ló ń fowó ṣeré ó máa ń sọ pé bàdàn àwa lọ gẹ́ ẹ̀ ó kọ́ṣẹ́ lábẹ́ tiwa ni kò bí ó ṣe fi dọ́ọ̀mù òun làwọn ṣe ń jayé tiwa ń bì wọ́n ní kan lóhun ti jẹ́ òfò là ọmọ wọn níjàdé àbáyé ẹ̀ ni àbáyé ti dé ni àṣàyé ẹ̀ ṣáyé ẹ̀ gan ni àṣẹ kan ṣe wọn ni bá a ṣe kéré tó ìlàṣẹ kan wọn ṣẹ náà àwọn tá a lè kọ wọn ṣe wọn ò dúró ṣe fídọ́ọ̀mù lọ ṣe ń bẹ kiri èyí táwa ti ṣe yìí ẹ̀yin ọmọ ó dà ẹ fọwọ́ tẹ ilé tó bá wù yẹn bẹ̀rẹ̀ sí ní gbé aṣọ tó bá ti wù yín ni kẹ́ ẹ wọ̀ tó bá wù yín ni kẹ́ ẹ máa fi owó tó wà lọ́wọ́ yín kẹ́ ẹ máa fi rà ọmọ tó bá wù yín ni kẹ́ ẹ ṣe ẹ ẹ mú ọtí ẹ bẹ̀rẹ̀ sí ní. ẹ ẹ jẹ́ ọtí wọ́n jẹ́ rẹ̀ ọmọ bàbá dákúrú wọ́n dá sọ́rọ̀ mi o wọ́n dá sọ́rọ̀ mi láyé láyé tó bàbá kọ́ lọ́wọ́ dá sọ́rọ̀ rẹ ẹ̀yin gbowó lọ́sẹ̀ kí ẹ gbowó lọ́sẹ̀ kí ẹ̀yin wá rí jayé mi ẹ wá rọ tíjọ. mo wéèrè e lọ́jọ́ káàkiri e lọ́ba tó ti rí kíní kí ló fà sójú kí ló rí. ìyá jẹ̀bù tó bá gbẹnu sọ́rọ̀ mi sójú bá jọ kúkú fóònù sì máa ríngì lórí rẹ̀. ìjẹ́ ìjẹ́ wèrè gbogbo sòkòtò ọ̀bí jẹ́ bàbá rẹ̀ nísìnyí ẹ̀yin lọ́rẹ̀ ẹ gbowó lọ́sẹ̀ kí ẹ gbowó lọ́sẹ̀ kí sẹ́yìn bàbá rẹ̀ owó ṣe jẹ́

rapacious day. You are such a sophisticated element of an angel. <laughs> you were created on Sunday. Uh, uh, ṣé o sí? Eh, normally tó bá need anything, èmi kọ́ ló yẹ kó wá bá a. Eh, ó yẹ kí o lọ sí ọ̀dọ̀ receptionist bí o need ọṣẹ ni o, toiletries ni o, eh, towel ni o. Àwọn receptionist ni na wọ́n ṣe táìlì mi àti ẹ̀ máa ń ríra na táìmì ń kọ́ mi. Ìtumọ̀ gbogbo ń tẹ̀sán látẹ̀ka tí mo ti dé nù ẹ̀yin lèmi wá kiri èmi ò nídìí gbogbo nǹkan tẹ̀ ń sọ. ẹ̀hún náà ni mò ń sọ ohun ọ̀pẹ tílẹ̀ bá ti ṣú tọwọ́ ti pa tẹ̀sẹ̀ ti pa ni mo máa snake in mo dé tún snake out kí ṣe ló tún mọ mọ báyìí náà. kì í sọ̀rọ̀ ejò tí ń rìn lé lèmi bá yín sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì mo fẹ́ rí yín fún. ọ̀rọ̀ òun ń bọ̀. àmọ́ hmm, níjà mo ti wá yín káàkiri ṣe láti bí ìjẹta àbí jẹrẹ èmi ọmọ bí ṣe ń ṣe mí ní rí nǹkan oṣù mi mo ti fẹ́ ra kù. <laughs> no funny you orí nǹkan oṣù ẹ̀ mọ́ ló wá sọ ní bàbàrà man get it keno flow àbí harry light àbí led light àbí halogen opetasil àwọn solar energy light tó ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn yìí wá fi wà wá dẹ̀ rí easily. kí ni gbogbo ìtẹ́ ń sọ. àwọn iná ìgbàlódé tó jẹ́ pé tó máa tàn báyìí ó máa sọ òru máa sọ di ọ̀sán tábẹ́rẹ́ bá jábọ́ wà á rí easily. náà ni kẹ́mi fi wá nǹkan oṣù tó sọnù tí mo fẹ́ ra kù fún yín. no don't fool me don't fool me at all August la wà yìí àti ní April so you can't be April April fool so it can't be helpful uh, uh, uh mama get it right. Ah, <laughs> tell me what is not ah don't just tell me any shit what is the paternity of this humbug bastard. ọ̀nà ni wọ́n sọ who's gonna claim the paternity of this unborn baby that's what i'm saying. Eh, ta ló ni oyún inú ẹ. ẹ̀yin ni òfin wá ń sọ látàárọ̀ nu anẹ́mọ̀dé ìbò yín kú yín pọ̀ ojú fẹ́mi o. èmi ni are you insane. ẹ ẹ náà ni mo sọ fún yín. you must be out of your mind. You, you, you, you, your medulla oblongata they malfunctioning. It is not working well. How can you tell me I am the father of this unborn bastard? Listen and listen good. For every love we made, I condomise. For every fun we had, I condomise. For every sex we had, I condomise. Whoa, whoa, whoa, whoa, whoa, whoa, whoa, wo wo. Gbogbo bí Bòyó, Báyọ̀, Báyọ̀ Báyọ̀ nineteen bó ṣe ń wọlé tó ń jáde tó ń wọlé tó ń jáde gbogbo bí wà ti dáúdà bẹ̀sì jọ ń ṣe papọ̀ gbogbo ẹ̀ ló yé mi o. Ìgbà tèmi àtẹ́jọ́ ń ṣe àṣepọ̀ tàjọ́ ṣeré ìfẹ́ èmi ń lo rọ́bà ìdáàbòbò mo ń lo kọ́ńdọ̀m pẹ̀lú ẹ̀ so kò possible kò lóyún fún mi yes kò possible gbé lọ tọ Bòyó lọ ẹ ìwọ yun ẹ ìwọ yun o tá a bá fẹ́ jọ lájọṣepọ̀ mo ní ẹ̀pọ̀ lọ́hùn ẹ̀pọ̀ lọ́hùn mo tún ní ẹ̀pọ̀ lọ́hùn sẹ́ ẹ rántí ẹ̀túpọ̀ lọ́hùn tẹ́ ẹ bá ti bọ́ sọ ẹ ìwọ gọ́ńdọ̀mù o bọ́ ẹ lè wọ́ńdọ̀ kò sí wọ́ńdọ̀ kankan lára yín. you are not serious i can see you are an illiterate. ẹhẹ́ nǹkan tí mo sọ náà nu. an idiot a nuisance a nonentity a buffoon, a nincompoop. okòó mọ̀dáràn Idiot! Get out of my way! Manager! If you follow me, I will spank you! Idiot! Get out! Ọmọ ẹni kú ó mà sọ̀dọ̀ ọmọ ẹni sọnù lọ. Ah! Ẹgbẹ́ ṣé ń ṣe wípé àwọn tó ta gbogbo ogún fún ti yẹn pa síbi kan báyìí. mo ti lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn ọmọ rí o. ìgboro ìgboro bá mo mọ̀ tó lè bá gbòòrò bá wọn ò mẹ́rin kankan gbòòrò. ẹlẹ́dàá mi agídí náà ni ìran bàbá rẹ̀ alágídí ni wọ́n wọ́n ẹ̀gbọ́n wọn ẹ̀gbà ìran bàbá rẹ̀ bí wọ́n ti ń sinmi alágídí orí ibú ni wọ́n èyí tó ṣe bàbá rẹ̀ náà títí tó ikú ah! ah! irú ayé wo mo wá wà ìgànnà èmi ṣègínàtù mo wá dẹni yẹ̀yẹ́ láwùjọ wọ́n ní mọ̀ wá gbòòrò ọkọ̀ tí ikún mo tún gbógun gbogbo ogun tí mo jẹ gbà lọ́wọ́ bàbá mi mo gbé e tàlábúlé mo wá gbòòrò ìwọ ọlọ́run ìgboro ọ̀hún ni mo dé yìí o kò sí tí mo rí o owó tí mo kó wá gbòòrò àwọn olórí burúkú tún ti gbà lọ́wọ́ mi oyún rẹ̀ nù mí o wọn mẹ́tò ní mọ́níjà takú délẹ̀ pé òun kọ́ lòun fún un lóyún báyọ̀nù ó gbowó lọ́wọ́ mi ó tún bá ń lájọṣepọ̀ tíṣà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwé mo ní ọkọ mi àjọṣepọ̀ ní bá mi ní lójoojúmọ́ ẹlẹ́dàá mi ah ìwọ ọlọ́run ò wá ṣàánú mi ṣègínàtù kí wàá ní ìyàtọ̀ èmi àtọmọ onínàkúnà bíbélì tí wọ́n wí ìyá gbéra báyìí gbọ́dọ̀ yá mi lọ lábúlé bóyá ìyá mi ò fojú àánú wò mí kó dà mí mọ́mọ́ tọ́ lọ́n ṣàánú mi ó alákìsà tó ń jó lóru ó ń jó lóru ilẹ̀ máa tún máa ń ṣẹlẹ̀. ilẹ̀ ti wá gbé sí báńkì òun ọ̀gbẹ́ wá sábà ilẹ̀ ti ṣú mi. Aya mi. Ah. Bàbá. Aya mi. Olórí ẹbí àṣẹ jẹ́ wọn jókòó àpótí kan wà bẹ́ẹ̀ o lè bá wọn wá. ọmọ àrí sẹ́bí iṣẹ́ ti gbòòrò mọ̀. àwọn ọmọ ti dé ti pẹ́. ẹ ẹ ti dé ti pẹ́. ẹ sì kú gbogbo ẹ ẹ kó àmójútó. sẹ́ẹ̀rì kẹ́yìn ọmọ àmójútó nǹkan yìí ọlọ́run fọwọ́ sí gbogbo pẹ̀lú sẹ́ẹ̀rù gọgọgọ. ẹni bá gbé iṣẹ́ ọ̀sẹ̀ àbúwẹ̀ jókòó ah. ẹni bá ní iṣẹ́ ọ̀sẹ̀ àbúwẹ̀ òtà eh. àjọ ń tọ̀ wọn ọmọ bíi tí ó tà sí. ajá ah, pé ń jẹ sí ẹ̀ lù. <laughs> iṣẹ́ abẹ̀rẹ̀ náà wọ́n la kọ́tọ̀ ọ̀kan nìkan la tún bá lọ lẹ́gbẹ̀ẹ́ náà. ẹ̀yin bọ̀dá mi náà. ọ̀pẹ ìfọ́nà. àti pé ìwọ náà ẹ̀ṣẹ̀ rẹ ẹ̀ṣẹ̀ rẹ ìjọ tá a ti fi ọmọ tí mo rò tẹ̀lé rẹ máa mi ọlọ́sẹ̀ olórí ẹbí ìyá yín lẹ́wà <laughs> ní tí mo rí ẹ rí <laughs> mo rí sẹ̀kí lọ́tà kò lójútì ó pé bẹ́ẹ̀ ń bẹ́ ọkọ rẹ̀ róko sẹ̀kí lọ́tà kò lójútì <laughs> ó pé bẹ́ẹ̀ ń bẹ́ ọkọ rẹ̀ róko sẹ̀kí lọ́tà sẹ̀kídé sẹ̀kídé.

má béèrè pé èèyàn mélòó lọ́lọ́ èèyàn mélòó lóde ṣebí sẹ̀kírè òun nìkan lọ́rẹ́ ọ rè gbòòrò ìgbòòrò sì dàrú ọwọ́ adi dọ́bùrù wálé sí nǹkan ní edi pípọ̀ kí ló bí ni. ẹni sùn lò mo fi ọlọ́run bẹ̀ yín o ẹni tí ó bá fẹ́ kí ìṣe òun bàjẹ́ lójú ayé òun kó má dà sọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ gbọ́ èmi ò ní nǹkan púpọ̀ kan tí mò ń retí láti ibì kankan o gbọ́nà òye nígbà òun ti lọ wọ́n sọ fún ọ wípé mo wá o èmi ti gbà yín pé òun ti sọnù pé ti kú àtòkú àtàyè rẹ wọn ò fẹ́ rí ọ ní sàkání mi mọ́ ọgbọ́ ó yà alele. àmúrò bàbá mi ẹ sọ̀rọ̀. kí ni kí n sọ ẹbí yẹ ewì fún ọ tó ẹbí yẹ ewì fún ọ àwí ìgbọ́ àfọ ọgbà ìnímú níbi kan àbámọ̀ bọnu ìlódélé. olórí ẹbí olórí ẹbí ẹ sọ̀rọ̀ ni o ẹ sọ̀rọ̀ ni o lọ́jọ́ kìíní àná tẹ̀ ń pin tẹ̀ ń là tẹ̀ ń bure tẹ̀ ń láre bí ọmọ ọlọ́fà àórè ẹ sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀. ìyá mi àbúrò bàbá mi ni. orí má ṣe mí lákọsílẹ̀ta orí má ṣe mí lárùn gbọ́nà. ìgbẹ̀yìn ló dojú bá ńlá ìgbọràn ó sọ jẹ́ bálá. ẹnìkọ̀dé inú oko rẹ wò ọ̀pá ìlà ìyẹn gbọ́dọ̀ mọ bẹ̀bẹ̀ wò. torí àmójútó ni oko tó ti yọ ní ìsìn ètò àfàbúrò rẹ náà kò sì mọ bá mójútó kẹ́ni ẹlẹ́ni ọmọ gbà ṣe wá sí tó ti yọ ní ìsòsò rí rẹ. ìyá ẹ̀ ń kọ́ káàdé la ọ̀dọ̀ yín náà mò ń bọ̀. ṣé kò sí. kò sí nǹkan kan a ní gbogbo oko bá mi tán pín fún mi àtàbúrò mi mo fẹ́ ta gbogbo ẹ̀ mọ́lẹ̀ mò ń rè gbòòrò ìwà ta gbogbo oko ìwà rè gbòòrò ìlọ kówó gbòòrò owó kò wá ń bí. ṣèkì wo orí ẹ pé ó tún lé kọ́ta mo ti ń retí irú ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ìtìpẹ́ tó ti yọ sórí ìjọ kìnìún àná tí mò ń pín ogún tí mò ń bá yín pín ogún Ah, ẹ̀mí mi ó rí i pé gbogbo tó tóbi tó tóbi ọ̀dọ̀ rẹ̀ mọ̀ ń jàn mọ́ tí mọ̀ ń jàn mọ́ ṣùgbọ́n àwọn ọmọ tí mo lè bá lẹ́nu ìyá rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tókun dànù tẹ́lẹ̀ ni tó ti yọ kọ́ ẹ tà àti tàbúrò rẹ kọ́ ọ ta gbogbo ẹ̀ kó o ṣe kówó tiẹ̀ kọ́ ọ lọ mọ́ fi ṣe oríire kọ́ ọ mọ́ fi ṣe ní ìwòrò lọ́hùn orí gbogbo ẹgbẹ́ yín ẹ̀mọ́yè tí ò sí lába àwa ẹ̀mọ́ ọlọ́mọdé alukodeeti bọ́bọ́ bá pẹ́ lába èyí rì ó rì wọ́n ní ọkọ̀ kúkú wà ká jẹun ká mọ́ wẹ̀ òkò la kúkú wà ràdàràdà ni kéèyàn ọlọ́lé kọ́ lọ́ọ́ ṣe gbajúmọ̀ ni tó ti yọ nísìn ní ìwà àbọ̀ ọwọ́ ti ọ̀ràn. akeem kìlà olórí àwọn ọlọ́kọ̀ ni wọ́n bọ̀ wá toró mọ́ ara oko tí máa ra kòkó tí máa robì tó ti yọ sórí yìí ti ọkọ̀ gẹdú kashim ni wọ́n tà fún àwọn jòó náà nù. báà mi hmm ṣé èsà sí pé ẹ tẹ̀ ti ń ro bẹ́ẹ̀ sí tàtẹ́lẹ̀ kí n tó tó wá. Ah, ah, èmi ò wá rò bẹ́ẹ̀ torí kú ọ̀run rí mi o ṣùgbọ́n nígbà tó tọkàn rẹ wá ní ìsìnkú kú ọ̀run náà kí wọ́n dákẹ́ nù sàárè ewu tó ti yé ọ nítorí ọwọ́ ọmọ rẹ̀ ń ló ṣe àwa sì gbọ́dọ̀ ran ẹ̀gbọ́n wa lọ́wọ́ a gbọ́dọ̀ jẹ́ ìyà tó ti yọ ní ìsìn. kí ni àǹfọ̀ kó o ṣe ọlọ́mọ ìyá alukodeeti gbogbo ọmọ ẹgbẹ́ yín wọ́n ti wà ń gbòòrò ọ̀dọ̀ yín náà mo ń lọ tẹ́lẹ̀ ìwọ bàbá yẹn sọlá yẹn bí nìwọ ìyàwó lórí ibú ayé ẹrọ ẹrọ ayé ẹrọ. ọyọ bá fara kan ọyọ mi tẹ bá fara kan. tó bá tó bá jà ní ìjọnà yìí pọ̀ jù. tẹ bá fara kan. tó o mọ̀ pé nígbà tí ẹ̀gbọ́n rẹ wà lórí ibú rẹ kọ́pọ̀ ló yọjú ògbówó lọ́ọ̀rí ni ògbówó lọ́ọ̀rí ṣùgbọ́n nígbà tó di pé kí wọ́n lọ ogún rẹ̀ ó wá kú tán èyí wá lọ bá ọmọ rẹ̀ ta gbogbo ogun rẹ̀. ìbò ní ó ní ìṣirẹ̀ ní kọ́ bọ́ta gbogbo ẹ̀ tó lórí. irú yín pọ̀ ẹ bá kọlù. tí tẹ́ ẹ bá kọlù bí wọ́n ṣe máa pín okú tí wọ́n máa bá wọn ta ni wọ́n mọ̀ wá. agbájá agbájá agbájá abọ́ta dáhùn mo ní ìbòde mo ní ìbòde ẹnì wọn dẹ̀ bẹ́ẹ̀ ká. agbáwo agbáde agbáyà wọ́n lò lọ tó ti lọ. èmi Sàkínàtù èmi Sàkínàtù tẹ bá wà bí ó ṣe padà wá já síre àwọn ìgbọ̀n afọgbà ìmọ̀ mọ́ mú ni ti ká bá mọ̀ bọ́ọ̀lù ni. síwájú síwájú nílẹ̀ ìfọwọ́ fìkìrì ìfún ọ ọlọ́run náà ti ẹnu rẹ bọ́ọ̀dẹ. alátẹ̀jù gbọ́dún ẹ̀ ẹ pè é.